káàbọ̀ sí àkójọpọ̀ kónú ìròyìn wa fún ti tòní ohun tí a ó máa gbéyẹ̀wò lónìí ṣáájú kó tó di pé a ó máa gbéyẹ̀wò orúkọ tèmi yí padà ọmọbùrẹ̀ owó ayékòtọ́nà ni èmi ń jẹ́ bó tó bá jẹ́ pé àkọ́rè tí ó ń ètò yìí màá rọ̀ pé kó bá wa subscribe sí orí YouTube channel wa bẹ́ẹ̀ sì ni kó bá wa kílù tó sábẹ̀ kó lè jẹ̀ náà kọ́ tí ó máa rí àwọn ètò wa bí a bá ṣe mú wọn wá ní ọlọ́kan ìjọ̀kan ohun tí a ó máa gbéyẹ̀wò lónìí òun náà ni ìjàmbá eléyìí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn ní ìlú Ìbàdàn ní on the sixteen January twenty twenty four kí ni àwọn tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn àwọn wo ló wà nídìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣé ìjọba mọ̀ sí ìyẹn ìjọba ìpínlẹ̀ ṣé ìjọba àpapọ̀ ṣé wọ́n mọ̀ sí òun náà ni àwọn tí a ó máa fi hàn wá lónìí ohun tí yóò ya èmi àti ẹlẹ́nu ni ohun tí màá máa ṣò fún wa lónìí yóò máa ṣe èmi àti ẹ ní kàyéfì pé irú nǹkan báyìí ó ń ṣẹlẹ̀ má sì gbàgbé wípé kì í ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni irú nǹkan báyìí ló ti ń ṣẹlẹ̀ o ó ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ yorùbá Ògùn Ọ̀ṣun Oǹdó Èkó ló ti ń ṣẹlẹ̀ kódà ìwádìí fi wá pé ní ọdún 2023 ìyẹn ti ṣe August 21 2023 àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ láwùjọ tí a mọ̀ sí EFCC wọ́n fi ìwé léde ní on August twenty one twenty twenty three wípé àwọn yóò gbógun ti ìwà bàjẹ́ wíwa kùsà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Ọ̀ṣun eléyìí tó yí fàṣẹ pé wọ́n mọ̀ sí bí wọ́n ṣe ń wa illegal mining ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ náà sì ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ yẹn ní ọdún twenty twenty three November eleven tó jẹ́ pé Ṣèyí Mákindé yìí òun náà ni ó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ní November eleven twenty nine sọ pé àwọn gbẹ́sẹ̀ lé àwọn iléeṣẹ́ kan tí wọ́n ń wa kùsà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ site ìyẹn ni pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ wò ó ṣáájú kí n tó tẹ̀síwájú Yorùbá ò ní ìbànújẹ́ ni fún májèsí kí ó tọ́jú òbí ẹ̀ kó rọrùn ọmọbìnrin owó Empowerment Foundation náà ṣàìfiaragbá nínú ìṣẹ̀lẹ̀ eléyìí tí ṣẹlẹ̀ yìí níbi tí ọ̀kan nínú àwọn ọmọ màmá tí wọ́n jẹ́ ògbóǹtarìgì nínú ẹgbẹ́ ní màmá wa Tolúwaṣẹ ìyẹn Dikines Tolúwaṣẹ tí ọmọ wọn náà fi ẹ̀mí ẹ̀ lílẹ̀ ní inú ìjàmbá yìí ìyẹn Kẹ́hìndé báwo ni bọ́dà wa Kẹ́hìndé Tolúwaṣẹ ṣe ṣe ìjàmbá ikú wọn ní ìlú Ìbàdàn kẹ́hìndé tolúwaṣẹ́ jẹ́ ẹni tí ó fi lókèkun ṣe ibùgbé àmọ́ níṣe ni ó lọ ṣe márèèjì pẹ̀lú ọ̀rẹ́ kan tí wọ́n ṣe ní ìlú ghana ibẹ̀ òun náà ni bọ́dà wa kẹ́hìndé tolúwaṣẹ́ ló sọ fún màmá wípé òun lọ torí pé ọ̀rẹ́ òun ló fẹ́ ṣe márèèjì àmọ́ nígbà tí wọ́n parí márèèjì tán ní ìlú ghana òun náà ni bọ́dà wa kẹ́hìndé tolúwaṣẹ́ sọ pé kí àwọn fẹsẹ̀ kan yà sí ìlú bàbá àwọn torí pé ilé bàbá ọmọ ni kì í ba ọmọ lẹ́rù eléyìí ni wọ́n ṣe tí wọ́n fi dé ìlú Ìbàdàn níbi màmá níbi tí wọ́n kọ́lé sí àmọ́ lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ Mr. Kẹ́hìndé Tolúwa ṣe gbìyànjú àti sàsálà fún ẹ̀mí wọn léléyìí tí Olódùmarè sì gbà fún wọn àmọ́ níbi tí wọ́n ti ń sá lọ òun náà ni wọ́n ti gbọ́ tí àwọn kan pariwo pé ẹ dákun please help please help ẹ ràn wá lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ eléyìí òun náà ni Kẹ́hìndé Tolúwaṣẹ́gbọ́ tí wọ́n sì dúró wípé bíbélì ní ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ni ẹnì kejì rẹ̀ Kẹ́hìndé Tolúwaṣẹ́ gbìyànjú láti ṣèrànlọ́wọ́ fún àwọn tí wọ́n ń pariwo dákun ràn wá lọ́wọ́ yìí àmọ́ níbi tí wọ́n ti ń ṣe eléyìí òun náà ni ilé ọ̀hún ló ti wó mọ́ àwọn náà mọ́lẹ̀ tí gbogbo wọn sì gbé ẹ̀mí mì nínú ilé ọ̀hún kí Olódùmarè ọba kó dákun kó dábọ̀ kó bá wa rọ Ọmọboriowo Empowerment Foundation kó bá wa rọ wa lójú kó fún wa ní okun àti agbára láti lè withstand the loss yẹn náà bẹ́ẹ̀ náà kó bá wa rọ màmá àti ìdílé wọn ní ojú láti lè bí a ìbànújẹ́ ọ̀hún kí Elédùmarè kó sì dáwọ́ ìbànújẹ́ dúró nínú ilé ẹnìkọ̀ọ̀kan wa àmín iléeṣẹ́ tí ó ṣokùnfà wàhálà yìí orúkọ iléeṣẹ́ ọ̀hún náà ni a mọ̀ sí sdyb international limited tí registration number wọn jẹ́ five one one one eight four wọ́n register ní ọdún twenty twenty four iléeṣẹ́ yìí register ní ọdún 2024 pẹ̀lú àwọn tí yóò máa darí iléeṣẹ́ ọ̀hún tí wọ́n jẹ́ ọmọ ìlú òkè òkun ìbéèrè rèé ìjọba ìpínlẹ̀ orílẹ̀-èdè nàìjíríà fún àwọn ọmọ ìpínlẹ̀ òkè òkun ní ìwé àṣẹ láti wakùsà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ hmm. ó máa ṣe o orúkọ àwọn tí wọ́n fẹ́ wakùsà ọ̀hún náà ni Sawani Yusuf Darami Ibrahim, Yetima Ibrahim, bẹ́ẹ̀ sì ni ọmọ orílẹ̀ ọmọ Yorùbá méjì òun náà ni ó ń bẹ nínú orúkọ òun náà ni Bakare Akeem Ọládìméjì àti Ajísafẹ́ Ajísafẹ́ Ọláìdé tí òun jẹ́ secretary iléeṣẹ́ ìwakùsọ ọ̀hún ni wọ́n rẹ́jísítà sí nwc slash nine c Ayintola street Ìbàdàn Oyo state kí wàá ní ti iléeṣẹ́ ọ̀hún tí wọ́n máa ṣe ẹ wò ó lẹ́wò yìí iléeṣẹ́ ọ̀hún nature of that business it is called unspecified yẹn ni pé kò sí irú iléeṣẹ́ kò sí iṣẹ́ kankan tí wọ́n fẹ́ ṣe wọn ò ṣe àfihàn irú ohun tí wọ́n fẹ́ máa ṣe pàtó ní iléeṣẹ́ ọ̀hún tí wọ́n tí wọ́n gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ni wọ́n ni wọ́n dá sí tí wọ́n nífọ̀n tí wọ́n lè kanna láwùjọ lára wọn náà ni Níyì Akíntọ́lá tí ó ti jẹ́ senior advocate orílẹ̀-èdè Nàìjíríà ṣàlàyé bí ìbànújẹ́ ọ̀hún bó ṣe burú tó ó ṣàlàyé bó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn gọ́fúnà tóun ò lè máa dárúkọ wọn ni wọ́n ti wá bá òun wípé àwọn ò wà comfortable pẹ̀lú bí wọ́n ṣe ń pẹ̀lú illegal mining tí wọ́n ń ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ gbọ́ bàbá ọ̀hún ẹ gbọ́ bó ṣe wí. Because I don't see any wisdom in somebody sitting in Abuja to issue license, I mean visa to foreigners to enter into this country to such foreigners, give them license, give them expatriate quotas to come round and exploit our mineral resources without the knowledge of the governor of the state, without the knowledge of the local government, without the knowledge of the world chairman. It, to me, it is madness. As we speak now, this is the third year or so, the minister of uh, Solomon has not been here. Look at the magnitude of disaster here. Somebody will sit down in Abuja to issue all those licenses and approvals without the knowledge. The governors are frustrated. The governors are they are not in charge when it comes to the issue of solid mirrors. Of course, it is under the um, exclusive list, and that's why our National Assembly must put on their thinking cap and do something about that. Why should give license to foreigners? Look at their house. Look at where that this nap just three buildings away here. Who are the occupants? The Malians, the Chinese. It's, it's, it's, it's disheartening. I pity our governors. Look at the, the magnitude, of, mag, magnitude of disaster here. The state governor is the one carrying the can here. Why the minister of uh, um, sorry, minister is sitting there, causing the air conditioned room. And It is the future of the country that I don't want to name names. I know the number of governors that have called me and expressed their frustration and dis their disenchantment over the issue. We must do something about that. Yes, if if Solomira will remain under the exclusive list, the state governor and the local government chairman, where those mirrors are located, must have something to. They must know the number of explosives you are bringing into the into the country or their state they must know where you are keeping them yeah? according to one of the governors said they've added they've added in, uh, insult to their injuries but after they would have given these foreigners all the approvals and licenses they give them policemen and soldiers and dss to accompany them so when they are taking the explosives to they will be shielded not even. ẹni tó jẹ́ alága àwọn àwọn onílé tá a mọ̀ sí chairman of landlord association ní Bódìjà ń bẹ̀ náà tó ti gbà kan jẹ́ former deputy governor of Oyo state Ìyìọlá Ọládòkun àwọn onúṣà ṣàlàyé ntójú àwọn rí kódà àwọn sọ wípé àwọn mọ ìkan nínú àwọn arákùnrin ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Kamara wọ́n ní Kamara yìí a máa dá sí ohunkóhun tó máa ń ṣẹlẹ̀ ní community a máa sanwó ọlọ́dẹ a sì máa dá owó tí wọ́n bá bù fún community àwọn kàn mọ́ ní Kamara Kamara Kamara Kamara Kamara káàsán káàlẹ̀ wọ́n ní ti àwọn mọ́nà àwọn mọ̀ wípé irú iṣẹ́ báyìí òun náà ni tí wọ́n ń ṣe. my name Kamara so and there isn't any way for us to suspect anything untoward from him. Only thing we knew was that he was not a landlord here, he was a tenant. And incidentally, I believe the owner of the house was, uh, uh, was no more. Maybe the children or whoever gave the place for to, to an agent to let out. So it is only the agent that can throw more light onto his identity. But we, at least we knew Kamara. But very popular here. Not for anything, but coming to meeting to contribute. Whenever we are doing our screening, oh, Mr. Kamara. Okay. So. Please, speculated. It's the name, either Mali or Senegal, either of the two. eléyìí fi hàn wípé ìjọba pọ̀n sí bí wọ́n ṣe ń wakùsà nítorí pé tí a bá gbọ́ ohun tí níyì akíntola ṣàlàyé pé látijọ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ the minister of mineral resources ti wá gbẹ ibẹ̀ wò tàbí kí ó ṣe àbẹ̀wò síbẹ̀ tí gbogbo wa tá a bá rí Bódìjà á rò wípé a wà ní Sonwar ìyẹn ní Pakistan ní Gaza níbi tí ìjà ńlá ti ń ṣẹlẹ̀ láàrin orílẹ̀-èdè Israel àti Pakistan á rò wípé ibẹ̀ la wà ni o àmọ́ kì í ṣe bẹ́ẹ̀ o orílẹ̀-èdè nàìjíríà òpínlẹ̀ ọ̀yọ́ ní bódìjà housing estate ọ̀kan lára àwọn legacy awólọ́wọ̀ ibẹ̀ ó náà ni ẹ̀ ń wò yìí tó ti dàbẹ̀ ni pé níṣe ni a wà ní Sonwar yìí kí ló yẹ kí ìjọba ìjọba ṣe kí ló yẹ kí àwọn ará ìlú ṣe kí ló yẹ kí àwọn society ilẹ̀ ká ṣe lọ́nà pé kí ó yẹ kí wọ́n mójútó wíwá kùsà torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí òun náà ní kíní ló ti bá lọ bẹ́ẹ̀ sì ni àwọn wọ̀nyí wọ́n ń ṣe nǹkan wọ̀nyí láti lè gé ní profit sí àpò ara wọn ni kì í ṣe sí àpò ìjọba tàbí sí àpò ẹnikẹ́ni ṣùgbọ́n níṣe ni wọ́n ń dá ẹ̀mí àwọn ọmọ wa níṣe ni wọ́n ń dá ẹ̀mí wọn lógbòdò kí Elédùmarè kó dákun kó bá wa rọ àwọn ẹbí àti ará tíṣẹ̀lẹ̀ tó kàn kó bá wa rọ wọn lójú torí pé ẹni tó bá kàn òun náà ló mà kọ́lọ́run má jẹ́ kí aburú kó kan ẹnìkọ̀ọ̀kan wa ó dàbọ̀ ire o. thank you